كانوا يفتتحون الصلاة بالحمد لله رب العالمين والسلام عليه زاد مسلم لا يذكرون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم في أول قراءة ولا في آخرها في رواية لأحمد والنسائي وابن خزيمة لا يجهرون بسم الله الرحمن الرحيم وفي أخرى لابن خزيمة كانوا يصرون وعلى هذا يحمل النفي في رواية مسلم خلافا لمن أعلها وعن نعيم وعن نعيم المجمع قال صليت وراء أبي هريرة رضي الله تعالى عنه وقال بسم الله الرحمن الرحيم ثم قرأ بأم القرآن حتى إذا بلغ الضالين قال آمين ويقول كلما سجد وإذا قام من السجود الله أكبر ثم يقول إذا سلم والذي نفسي بيده إني لا أشكركم صلاة لرسول الله صلى الله عليه وسلم رواه النسائي ومن خزيمة rẹ̀ kí wọn. Kò túbọ̀ sí wípé kọ́dà ní jẹ́jẹ́ wọn ìwé ìkàkà kọ́nà sọ̀sọ̀ bẹ́ẹ̀. Ó ní wọn máa bẹ̀rẹ̀ kí ó kéde pẹ̀lú alihamudulilayi ọ̀gbìn ààrẹ. Kò sí síbi tí wọ́n ti sọ wípé wọ́n yìí ti ẹ̀ sọ̀ kankan dẹ́dẹ́. Nítorí pé tó lè yé wa dáa lè mà náà làwọn sọ̀rọ̀ nígbà tí kí ó sókè ní ìgbọ́ fún ìgbàgbọ́ alhamdulilayi ló ń fi náà rẹ̀ lọ. eléyìí ọ̀tọ́ ká ti fi wọn ìtọ̀ ọ̀tọ̀ déédéé. torí di eléyìí òṣèṣe kí ẹ̀sùn eléyìí tẹ̀ lórí wípé a kàn bẹ̀rẹ̀ sí kí pátí àti òṣèṣe dáwọ́ jẹ́jẹ́. yàtọ̀ sílẹ̀ yìí a tún mọ̀ kí hàn

tòótòrí di ẹlẹ́ ọ̀kúlù àtẹmẹ́rin níbi kálukú mọ̀ ló sọ fún wa ó sì ti dájú ìkẹ́ńtẹ́ mọ̀ ọ̀sẹ́yìn nínú àìmọ̀ mi tí kò sì dára torí pé ẹni tó mọ̀ ọ̀rọ̀ rẹ̀ lágbára ju tẹni tí ò mọ̀ lọ. Ìrí ẹ̀ ẹni tó sọ pé kò sí ọ̀rọ̀ lágbára tó tẹni tó sọ pé ń bẹ pàápàá jùlọ nígbà tẹni tó sọ pé ń bẹ sọrẹ́ẹ̀lì sí ti gbígbẹ rẹ̀ múlẹ̀. eléyìí wọn túmọ̀ sí pé kò tó láti tù sẹ́yìn. nínú ẹgbàá wà mí ètí mùsùlùmí dágbà wà. ọ̀rọ̀ ìmáàmù Bukhari tó ní àti mùsùlùmí àti ìsìnàjọ gbà wá pé كانوا يفتتحون الصلاة بالحمد لله رب العالمين هو مجمل wọ́n máa ń bẹ̀rẹ̀ kéwù pẹ̀lú bisimilayi wà fún àwọn wọ́n máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bisimilayi pẹ̀lú alhamdulilayi wà fún àwọn ọ̀nà ìgbésẹ̀ tó so pé àlàyé ti mẹ́ bẹ̀ tó. ìlọ́pàá ló jẹ́ kí tí a máa ń wá ẹ̀rí kankan nínú nǹkan tí mẹ́ nu ṣẹ̀rí àyè kò tó títí bá rí àdìsẹ́ ọ̀kàkà àkókòkàrí àtẹ̀gẹ́ bùkárí àti mùsùlùmí ló ti gbà àkótó ẹ gbọ́dọ̀ nínú àwọn ẹgbàá wa ni àdínkù sì máa wà nínú àwọn mi lọ́tọ́ bá wà wúlò gbogbo ẹgbàá wa tó dá lórí nǹkan ọ̀fẹ́ sọ yẹn wàá rí i pé àwọn nǹkan fẹ́fẹ́ béèrè fẹ́fẹ́ béèrè fẹ́fẹ́ béèrè tó lè jẹyọ lára ẹgbàá wọ́ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn àwọn ẹgbàá wa mi kọ́ wọ́n ṣàlàyé rẹ̀ ìwọ́n lù أني ألف وعبك لا يذكرون بسم الله الرحمن الرحيم في أول قراءة ولا في آخرها إن كانت إنصاف ونكون بسم الله لكره يوتما فقوما كي أي الله أكبر يا فاتحة ويسي بسم الله لولي سورة وقال يعني قوافق كفاتي على ثاني بسم الله أستمع كي أي بسم الله ليس نفيا لدعاء الاستفتاح ọsọ pé wọn yẹn sàdúrà sí wọn nǹkan tó nǹkan sọ nípa kí ó tó máa ń ké lórí ìrìn kí wọn ètò bísímìlà ìjẹ tó wọn bá ti bísímìlà tó máa ń fi àwọn olùbílà ó súnmọ́ tó fẹsẹ dáná tuntun sọ náà ní kí wọn ètò àwọn olùbílà ní ètò bísímìlà alhamdulillah ìwọ fìlà àlùmí náà. sọ nínú ìwà àyà mi kí máa máa padà sí lọ sáyà tí mo kò lẹ́yìn àti wọn gbé jáde. أنس لا يسألون ببسم الله الرحمن الرحيم alákọ̀ọ́kọ́ láyé lókòrò wọ́n yìí wí bísímìlá níbẹ̀rẹ̀ tó ìwà ẹlẹ́gẹ̀dẹ̀ ó ní wọn kì í gbóhùn sókè pẹ̀lú bísímìlá rahman rahim sakura wọn àbí wọn sakura wọn kì í wí àti wọn ìgbóhùn sókè ẹ sì máa fi àìgbóhùn sókè kò túmọ̀ sí pé wọn ò wí. torí nínú riwaya mi ibn Khuzaimah kanu yusirruun wọn a máa wí jẹ́ẹ́jẹ́ àti wọn ìgbóhùn sókè ní apá wọn yé fi bí para wọn lọ́tà fúra wọn lọ́tà fúra wọn tẹ̀lé wọn máa jẹun náà ni wọn yé segin ni wọn yé fi bí para wọn náà sì ni wọn máa jẹun torí ẹ̀ ó ní wọn kì í gbóhùn sókè kíbi kan ó ní wọn máa ń wí jẹ́jẹ́ ẹ̀jẹ̀ bí nínú rìwáyà tó ń sè é tóní láyé kúrú ní bisimilahi rahman rahim wọ́n yìí sọ bisimilahi rahman rahim ajẹ́ pé ìtumọ̀ rẹ̀ á fún ní ìtumọ̀ tó wà náà wà lè wáyà mi ìbí láyé jùlọ wọ́n yìí wí sókè ìṣẹ̀lẹ̀ rome wọ́n máa wí jẹ́jẹ́ ni pẹ̀lú eléyìí láti omi wí ànábì máa ń bẹ̀rẹ̀ kí wọn tí wọn bá ké lórí wọn pẹ̀lú bisimilahi rahman rahim bó tilẹ̀ jẹ́ pé wọn kì í wí sókè wọn kì í wí sókè àìkò sì wí sókè tó wọn èwì wíwí dẹ́dẹ́ tó wọn èwì. eléyìí á jẹ́ nǹkan kan tó bí ìyapa láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà nígbà máa ń ka kí ó nínú ìran láti bisimilahi rahman rahim bàbá mi ṣe bisimilahi rahman rahim tó a ti ká sókè alifatiha eléyìí wọ́n ti nǹkan ìyapa ẹnu pàápàá jùlọ lọ́dọ̀ àwọn olùmọ̀tàn sọ káàkiri fatiha malik shafi'i ahmed àti mẹ́wàá bọ́ hanifa nù lẹ́yìn tẹnu wọn ti kò léèrè pé àkàjá láti pàṣẹ hà àgbọdọ̀ ká ní àkàdé àyà rẹ̀ mélòó méjì méjèèjì gbọ́dọ̀ pè kátó pé yẹn pé pàṣẹ hà torí láǹkó dáadáa lèmẹ́lì lẹ́mi yẹn kọ́ra lè ọ̀nẹ́kúta kò sí irun káàkiri káàkọ́ lálàáfíà lópin ìgbà tó bá ti pé kíkí lè yàn kí ilé ẹ̀kẹ́ láti hà. eléyìí bá yé wa ìjẹta bá kí àbọ̀ fàtíhà tó wá fi nǹkan kan yàtọ̀ sẹ́ni tó kì rárá bí kò fi yàtọ̀ sẹ́ni tó kì rárá. nítorí wípé sọ́rùkù bá ọ̀rẹ́ ha ẹ̀sẹ̀rùkì ha kò lè ha tó bá fi apá kan nínú fàtí àtìlẹ̀ ó dàbí ìgbà tó fi gbogbo fàtí àtìlẹ̀. ìjọ tó bá rí báyìí ẹbí sì láì yẹn sára fàtí àtì ni àbí ìsára fàtí hà ara tó bí apá. lọ́dọ̀ àdìmọ́mù Shafi'i rahimahullah wọ́n ní ara fàtí hà ní basmala torí rẹ̀ àdìlẹ̀ ààyè eléyà ẹ̀kọ́ kan ni nínú ẹ̀kọ́ ṣẹ̀ríà ní ibi tí wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa Al-Qur'an ìyẹn ni wípé kíkà àwọn ayé Al-Qur'an ká nọ́mbà àwọn báwo láti nọ́mbà wọn ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa bàtúmálà níbẹ̀rẹ̀ fàtẹ̀hà apá kan nínú wọn ò gbé bàtúmálà ńlá ayé àkọ́kọ́ nínú Suratul Fatiha nígbà táwọn míín wò pé basmala ńkọ́ kìí sáyà ní ìbẹ̀rẹ̀ fatiha kò sí ìyàtọ̀ láàrin basmala tó bẹ̀rẹ̀ fatiha àtàwọn basmala míín tó bẹ̀rẹ̀ àwọn súra mi táwọn ìjọ bẹ̀rẹ̀ súra mi ò bá ti dáyà nínú àwọn súra yẹn adágbèsè bẹ̀rẹ̀ fatiha kọ́ òjijọ́ pọ̀ lórí eléyìí ọjọ́ ọ̀rọ̀ àwọn ètò pọ̀ nínú àwọn olùkọ́ wọn kọ́ sọ pé àyà nítorí ibòmí wọn sọ pé alhamdulilayi láàyà alákòókò. sábà pè ní àyà ẹni sábà kírun sábà tó bismillah adékò àkìfà jà. àmọ́ sábà ní kì í sáyà sábà bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulilayi adékò kò sí tó ti rọ̀ wá. tí a bá tẹ̀ wá pè láyà tó sì já ọ́ tán sábẹ̀rẹ̀ pátá láì ṣe bismillah lọ́dọ̀ ìmáàmù Malik bẹ́ẹ̀ ni a lè fi bísímìlá nítorí àwọn àdéhùn wọ̀nyí. kọ́dà kan nínú àdéhùn Abdullah bin Mughaffal ọ̀dọ́ yẹn lọ àwọn ẹni. ó lóun kírun níbi tí bàbá òun gbé wà. wọ́n á bẹ̀rẹ̀ sí ní kakú pẹ̀lú bísímìlá. bàbá òun á ní ìyá sọ̀rọ̀ ìṣẹ́dẹ̀. ọ̀rọ̀ fún àdáda rẹ̀. ìdí ni pé mo kírun lẹ́yìn àtẹ̀bí sallallahu alaihi wasallam abubakar àti ọmọ ní ọdá kọ ọdún kíkà gbogbo wọn máa ń bẹ̀rẹ̀ wọn ní pẹ̀lú alhamdulillah wọn kì í sọ bismillah sọ́ra fún àdàdà rẹ̀ àbàn ó ti ṣe onípa àdàdà rẹ̀ tó wọ bẹ̀ ó ní bí ọmọ ti ṣe gbóhùn sókè pẹ̀lú bismillah tí òwú jẹ́jẹ́ gẹ́gẹ́ bí àwọn tàbí ti ṣe gbọ́ bí òwú sókè. àti lè jẹ́ pé tí bàbá gbàdé rò ní pé rárá o ànábì ìṣe bisimilayi rárá níbẹ̀rẹ̀ kí o alhamdulilayi náà wọn ti bẹ̀rẹ̀ gbogbo eléyìí ti ṣe. èyí tí ìmáàmù Ṣáfi'í sọ ni pé náà bisimilá ìgbà yàrá kọ̀ọ̀kan ni wọ́n tó ti fa àdáhà ìgbà tí kí kí ó láti gbọ́ òsókè náà gbọ́ òsókè pẹ̀lú náà ló ti الحمد لله رب العالمين ب شافعية كما كما طب أجمع بنا وجوتوا جماعة لوليس الإسلام عليك يعني بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين owó ọbẹ̀ ló ń tí wọ́n kà tó wù ọ́ lélẹ̀ ọ̀yọ́ kó wù ọ́ láì gbogbo náà kọ́ wù ọ́ yẹn tẹ́tẹ́tẹ́tẹ́ yẹn ọ̀rá ìdókò ní ìṣẹ̀lẹ̀ àfáwọn tó bá ní mà. Ṣẹlẹ̀ ìjẹ́ ìyapa tó wà nípa ẹ̀sìn àlẹ́. Ìgbé gẹ́gẹ́ bí Imam Ahmed ti sọ, ó ní bí ká ti bẹ́sìn àti ní ìbẹ̀rẹ̀ títí pátá ṣùgbọ́n tí a máa ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni àwọn àdìsí tẹ̀lé a máa ṣe jẹ́jẹ́ níbi tá a bá ti ṣe òkè gẹ́gẹ́ bá ti ṣe máa ṣe jẹ́jẹ́ níbi tí a ti fẹ́ kí o jẹ́jẹ́ tẹ́lẹ̀ náà tí a máa ṣe bátímọ́lá jẹ́jẹ́ ilé ìlú pa ló ti jẹ́ pé fún gbogbo ọdún gbọ́ọ̀rọ̀ sáà ní kìkì ọ̀run ìyẹn ní ìlú náà وفي وجوه أبي أنس بن مالك رضي الله عنه قال في الصوم أنا قابل الصوم طريقة هي صلاة الدعاء والاستفتاح والاستعانة أو في بسملة والجهد إذا تعتقد الحمد لله رب العالمين إليه ده الرجال báwo aláṣẹ bí oúnjẹ jẹ nígbà tó ṣe yàtọ̀ oúnjẹ lórí títí àyà ní àbí ìta àyà tí ọ̀yẹ́ ká wúwo náà sókè ní ibi tẹ̀ ká wúwo sókè wọ́n sọ pé sọ òmìnira ìlẹ̀kìtìbá wọ̀nà ìyìnà àmìlẹ̀kìtìbá nígbà tí kọ́ aláṣẹ ẹnìkan máa tẹ̀ láṣẹ wọ́n ti kọ̀ fún aláṣẹ jẹ́ aládàáda rẹ̀ ọ̀gá tọ́nà fẹsẹ̀ rán bí sẹ́mi àti ẹ̀mí tó wàá làwọn tó ayà karambà ní aláìgbọ́ ọ̀nà pé yé wa torí di eléyìí bẹ́ẹ̀ la ẹ̀yìn eléyìí bisimilayi rahman rahim yẹn ǹjẹ́ àyà ni àbí ìsáyà ilé yẹn nínú ulumul Qur'an ni wọ́n ti ń ṣèwádìí rẹ̀ the science of the Qur'an níbẹ̀ ni wọ́n ti ń ṣèwádìí pé ìwúláyàwó ni báyìí tó lè jẹ́ pé ẹnu gbogbo olùmọ̀ islam ó kò lórí ti bísímìlá ayà ni nínú súrọ̀tù nẹ́mì níbi tó náà ti sọ pé ìnáwó ni suleiman wà ìnáwó bísímìlá ìwàhmán ìwàhí bísímìlá ìwàhmán ìwàhí bẹ́ẹ̀ jùsùn mi nà láàyè ìpín kan nínú ayà ṣùgbọ́n gbogbo bísímìláì yòókù ìyapa wa ti fatiha ìyapa tó wà nílẹ̀ fún lágbára àwọn yòókù lọ. Al-Imam Ibn al-Arabi rahimahullah wọn ní ọwọ́ kó wọ́n ṣe ìyapa lórí gbèsè bísímìláì náàyà ni níbẹ̀rẹ̀ fatiha àbí ìsáyà ó ti tó láti sọ fún ìsáyà. nítorí pé Al-Qur'an la yukhtalaf wọn kì í ṣe yapa nípa tó bá dára pọ̀ hàn ìtayà ní alhamdulilayi tí wọn kì í ṣe yapa nípa tó ayà àkọ́kọ́ náà bí ìtayà wọn kì í ṣe yapa nípa tó ṣe ayà yà bí ìtayà lóńtórí ẹ ìyapa tó ti wáyé nípa pé ṣé ayà ayà kan ní sọ́dọ̀tù pàṣẹ àdébísìn láàbí ìtayà kan ní ó tó láti sọ ìkéde ìtayà nítorí pé gbogbo ń tó wá nínú àkùrọ̀ àmì wọn ṣe yapa nípa rẹ̀. láti níbi làwọn tàbí kọ síwájú àwọn súra pẹ̀lú àti ànábì sọ̀rọ̀ bá àdúgbò ńlá ìlú ìfà ni wọ́n fi kọ́ sí ìbẹ̀rẹ̀ súra ti tọ́ ọ̀gá ara ọ̀sùn mi lọ́wọ́ àbúrò ọ̀sùn rẹ̀. oníkó náà ló ní kó kọ́ síbi oníkó náà ló ní kó kọ́ síbi kó láti wá bínú kọ́ ìfà wà gẹ́gẹ́ bí ẹni tí ó ní làtẹ́ làtẹ́ ẹ̀rọ. ilé àfihàn wáyé pé ìyapa هو ما يقول نعيم المجمع صليت وراء أبي هريرة مما كان لي أي أبو هريرة رضي الله عنه وقرأ بسم الله الرحمن الرحيم أبو هريرة واكي بسم الله الرحمن الرحيم أين قرأ بأم القرآن وكفاتحة títí tó fi kàdé wọ́n lọ gbọ́ọ́lẹ̀ ọ̀rẹ́ Abu Hurairah ni àmín ní gbogbo ìgbà tó bá ti forí kalẹ̀ àti gbogbo ìgbà tó bá ti dé láti jókòó wọ́n máa ń sọ pé Allahu Akbar tó bá lọ forí kalẹ̀ àti tí máa ń dìde láti jókòó kí máa sọ pé Allahu Akbar lẹ́yìn ìgbà bá wá sálámà yọ máa sọ ike mo fi ọlọ́run ọba lẹ́mi ìṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ ti ṣe ìbúra ṣe ń ní ilà ẹ̀ṣùgbọ́n kò kò sọ̀rọ̀ ẹ̀ رسول الله صلى الله عليه وسلم èmi lẹni tí ó fi irun ju ànábì jù láàrin èmi lẹni tó fi irun ju ànábì jù láàrin rọwọ́ àbùn nàìjíríà ìwọ bí wọn kó bẹ́ẹ̀ nàìjíríà àti bí wọn kó bẹ́ẹ̀ mà ló gbà wá ó yà ní ẹgbàá wá sọ àbúrò rẹ bá ti bẹ́ẹ̀ àpò púpọ̀ nínú àwọn ọmọdé àwọn àwọn àti wọn ni èmi tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó Ah, ni mo mọ tí mo fi ń ju ànábì jù lára ìjà ẹbí kárí ẹgbẹ́yìn ẹni tí gbogbo wọn fi ìwọ kẹ yóò gan ló gba ìfúnà kábẹ̀rẹ̀ wọn ní tó fẹ́ kí kárí nínú yẹn àbúrò rẹ̀ láti fi bá tẹ ọbẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahmani rahim ọgbọ̀n sókè àwọn ẹ̀kọ́ pọ̀ nínú adébíyì akọ́ni bí àwọn sọ adé fẹ́ rí yẹn lọ́nà fáwọn fẹ́ sàlàyé ẹ̀sìn báwo la nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àtúnà ti fi ṣe wọ́n á máa ń sọ ọ̀rọ̀ tó ṣe é pé wọ́n ń tọ́ka sí kó wù wọ́n ká ló ń nàkọ́ mẹ́sìn ó sì máa ṣe níbàámu pẹ̀lú lànà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ eléyìí tó ṣe pé tí àwọn èèyàn ayé ìwò yìí bá sọ̀rọ̀ ẹ̀ ohun tó súnmọ́ jù ní kí wọ́n ṣe káyọ̀ wọ́n ní sọ̀rọ̀ sáré kẹ́lá àwọn òfin kárí mi wọ́n ń fi hàn àwọn èèyàn ní kó lè bá kọ́sì bóòlù àdéhùn sọ̀rọ̀ wá àdùsọ́là ti fi kí ọ. ẹ̀yin ti mọ̀ pé sẹ́ni kan máa ń dánú fọ́nù lónìí sẹ́mi àmì ah, ni mo mọ̀ ọ́n kí ti fi hàn mí jọ tàbí jù láàrin yín ẹ̀rọ kí n tó súnmọ́ jù ní àrí. lọ́sùgbọ́n àwọn sáré àwọn arígbá tó wá ní fi ń sọ̀kalẹ̀ wọ́n tẹ̀lé pẹ̀lú àdéhùn sọ̀rọ̀ wá wọ́n rí bá òun ló ti tẹ̀ ó dínà kọjá pé káàdì mi ni wọ́n ti wọ́n ń ṣe ni nítorí káwọn lè bá pẹ́ sí ìgbà lè bá pọ̀ sí ẹ̀nẹ́dọ̀ Muhammad sọ̀rọ̀ wa lọ́sọ̀rọ̀ ẹni tí sàábé lọ́ba ṣe hàn wá ó dẹmọ́sítrètì rẹ̀ láti ọba tó dẹmọ́sítrètì rẹ̀ fún wa ta ló tún ní chance irú ètí sàábé ni kò sí sàábé rẹ̀ ń dán wọn nírú chance ti sàábé ni láti wá pa àwàdọ̀ pé tí la bọ́ sí lọ́nà kò sí ìbá bákan náà ẹni tó kírun lẹ́yìn àbọ̀wọ́ ẹ̀rọ nùáì ẹ̀mọ́jùmẹ́ ó ní òun gbọ́ tó sọ bísímìlá ìwàhánà wàhí káàtì lẹ́nu kẹta kọta eléyìí túmọ̀ sí wípé àwọn sáájú ń tí ọ̀rá kan tí wọn ìfẹ́ kò rí bẹ́ẹ̀ tó sì ṣe é ṣe kọjá bẹ́ẹ̀ pé tàtà pẹ̀pẹ́ wa nǹkan ọ̀gá àti tó pọ̀ jù wọn ọba pé ànábì òkè bísí náà bẹ̀rẹ̀ kí wa àbúrò rẹ̀ náà ní ìsìn ló sì mú tuntun dé yìí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim àwọn sàábí ní wọn gbọ́ wọn àpá ó túmọ̀ sí pé àwọn sàábí kì í ṣàtakò nítorí àtà kódà tó fẹ́ kó lẹ́sẹ̀ tí wọ́n gbọ́ nǹkan kan ní táwọn òbí náà nípa rẹ̀ ṣùgbọ́n tó ti ṣe kọ́ débẹ̀ tó ti ṣe kọ́ débẹ̀ ṣùgbọ́n tó bá ti ṣe kọ́ débẹ̀ tó ti débẹ̀ lódò àtọ́jú tó sẹ́lá ìwàhán wà ṣe gbígbóhùn sókè wò gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ rà ló ti ṣe wí níbí báyìí wọ́n tọ́ka sí pé lẹ́ẹ̀kan láàrin àná bìsọ̀ bá àtúnṣe máa ń gbóhùn sókè wí bìsọ̀lá ìwàhán wà ṣe wọ́n ilá ọ̀rọ̀ ẹ̀rọ ti fi mìíràn rẹ̀ wọ́n tọ́ka sí pé ìtọ́wà jẹ́nẹ́rà ẹ̀ pé kì í gbóhùn sókè wì kì í gbóhùn sókè wì ó yẹ láti mà kí ní ọ̀sán àwọn òrìrà àdìgbé lẹ́ẹ̀kan rí ànábi ti bẹ̀ òun náà ti ti bẹ̀ mùsùlùmí òun mẹ́. lẹ́yìn bisimilayi rahman rahim nànábi wà fi fàtà lẹ́yìn tọ́ka sí pé gbogbo ohun tá a máa ń kíkọ́ àwọn fi fàtà àtàrà wa jẹ gbogbo ohun tó bá ti tó bá fi fàtà àtàrà rẹ jẹ. lẹ́yìn ìdìbò kan wọ́n ní kí wọ́n bá wọ́n á bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rùn yóò ṣe àwọn ọ̀gbọ́n tó bá dánu lé sọ̀rọ̀ àti pàṣẹ lé pàṣẹ ní wà. اللهم صل على محمد القادم والقادم وناظر الحق من حق وعليه àwọn yẹn ti fún ti já mi àwọn tí wọn mọ jẹ wọn ká wọn kò wọn bọ mi àwọn tí wọn wà wọn lóye náà ti gbọ́ bí kéde wọn ti bàtí fún àwọn ajáde lọ́sọ̀lọ́sọ̀ àti pé tí wọn òkè ni wọ́n fẹ́ràn ara wọn ọ̀fẹ́ dáadáa fún ìlàjì ní alátàrí òye wọn tó tó kà ní. ìdílé ẹ̀fọn sọ pé tọ́ àmì ti di nǹkan mi báyìí o. lè bá sílẹ̀ kí iye tara rẹ̀ o. iye tẹ̀wọ̀n kí èèyàn púpọ̀ náà wọ́n jà ọ́. ẹ̀ torí ẹ̀ láti hàn láti lórí ẹ̀. ẹ̀rẹ́dùn wa kí bá tẹ̀ àti tìlẹ̀ wọn lọ́mọ. الضالين أنا تنكي دوري رأي أنا بني آمين آمين كاركي آ تو أمي أمي فاكم وابولي مين مين قلت دي مد عارض للسكون كاركي آمين tẹ̀lá ti wọ nùn tó wà mẹ́ yẹn fata ṣùgbọ́n àti ìpè nítorí pé láyé gbèdé kò bèsà kínú bèsà kíní wà láyé kọ́kọ́ alẹ́ ló kàkà rékè a kì í pẹ̀lú tó ṣe pé sùkúrù lọ́wọ́ lórí ẹ̀ kò síbà ti lè pè é. ìrẹ ló ti jẹ́ àlùwalẹ̀ wà ilà ọ̀sùn ní pé kò sí káàkà kankan lórí alẹ́ ìlúwalẹ̀ ìlúwalẹ̀. tó dé pè ìwọlẹ wọn pe tàbí yẹn fẹ́ dákú torí rẹ̀ wọ́n mú alifu amẹ yẹn wọ́n pe pátáàsì lórí torí pé hamzatu wọ́ọ̀sù ni wọ́n á fi pátáàsì lórí torí kó lè bá a dé pè wọ́n sọ pé aluwalẹ alufalẹ aliyẹwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í bẹ̀rẹ̀ pẹ̀lú sáàkì nítorí bá ti pé sùkúù náà lórí ẹ̀ lédè lábá ṣé kó ti jẹ́ ká kì í dúró lórí káràkà lórí ẹ̀ òní sọ pé ẹ́ẹ́. àràtà mi sọ pé kẹ lè fi o ẹlòmíì ní ìsìn yóò máa yóò máa kájídì tí bàbá àgbàní ẹni kájí àlórí náà ni òun á sọ pé amínà ẹ ló ń sọ sọkúsọ sọkúsọ ni bàbá ẹ kẹ lè kí o bá ẹsẹ bá lọ lè kí o bẹ̀rẹ̀ sí ma wọn á ní amínà ẹlòmíì ò tún sí ma amínà nígbà tí àwọn ọmọ tí ń bọ̀ ń bá pọ̀ tó tún àwọn ọmọ ojú amínà tẹ bá bẹ̀rẹ̀ sí kẹ́ ẹ̀ àdúgbò lọ sí adé ẹni náà kí ẹ bá ti lóbi ẹ bá ti lóbi mẹkọrọfọ lẹkọọ gbà ẹ wá gba mẹkọrọfọ lẹkọọ gbà tó bá ti là dànù bàbá yìí ìgbọkọ fẹ gbọrọ à pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ so àwọn ọmọ wo pé tọwọ àgbẹ tó ti kéwù ti ní àbọ kéwù ni yóò pé kéwù tàwọn àwọn kó àwọn dáadáa torí àwọn kí àdìgbò káwọn tó kó geere torí àmìnà ìgbà ìgbà tí a ní ṣẹṣẹ àwọn tó ń sọ pé kíni àmìnà. àbọ̀ yóò fi máa bá yín pé àbọ̀ rẹ̀ ní torí ìdájí tó lẹ̀ ké ẹni sọ pé àmì ọ̀pọ̀ ìgbà tí a ní. lórí làbá wọn kì í dúró lórí haraka haraka ó di ni, sùkúùn tó yẹ láti sọ pé àmì. ilé ìjọba ìkejì àmì kọ́ńtùn ti ń bẹ lórí hálìfì yẹn a lè mú kúò tó jẹ́ kátà lásán kó a sọ pé kí ni àmì gbogbo ìjọba ẹnu méjèèjì ọ̀dọ̀ ọ̀gá èdè lágbára kò sínú èdè mi gbogbo èdè mi ti bá ti gbọ́dọ̀ sọ pé àmì bí ọ̀gá àmì bí àwùsá kí n bẹ́ẹ̀ bí àwọn òyìnbó àtàwọn tí wọ́n ti ṣe wọn gbogbo eléyìí ń bọ́ wọ́n ti mú lédè làbà lédè làbà ló ti wá pé dání ìtumọ̀ rẹ̀ ni ọlọ́run mẹ́jẹ̀ wọ́n lọ àdúrà wọn ìtumọ̀ rẹ̀ ní òfin ṣẹlẹ̀ à ẹni tí ń ṣàdúrà làbẹ́ ẹni tí ń sàn àwọn méjèèjì ló ń bẹ̀ lọ. yẹn ìgbà tí ìmáàmù sọ yìí pé. الحمد لله رب العالمين غير المغضوب عليهم ولا الضالين كيف آمين بقوة الجبلون مرة دون في ونوم كيف أتاك وكيف أتاك لا لا تكمل موسى السلام يا موسى قد أجيبت دعوتكما وموسى أتكبر دعوة المجيج المجيج باو أنت يعني موسى تهارون ọdún ká bẹ lọ́n harun ẹsẹ̀ àmì ọlọ́run á ní àti gbọ́ àdúrà ìméjèèjì ó túnbọ̀ sí pẹ̀lú tí ń ṣe àmì náà kọ́ yẹ́dù ó náà ká lọ. náà ọba àpò túnbọ̀ sí pé kẹ́kẹ́ jọ kẹ́kẹ́ káwọn kan máa ṣe àmì òbí àti máa ṣe ń di sáré o ìgbé àrẹ lẹ́yìn náà lẹ sọ náà wà wọ̀ ọ̀tún ẹ̀ sọ yẹn ní ẹbí díà ìpínlẹ̀ tó yẹ ọ̀hún sọ̀rọ̀ wá wẹ̀ sọ̀rọ̀ wá alẹ́ kò tẹ̀lẹ̀ ẹ̀yìn náà ọ̀hún á yóò ẹ̀jọ̀ àkóyè sọ̀rọ̀ yẹn ẹ̀jọ̀ sọ̀rọ̀ fẹsẹ̀ múlẹ̀ títí lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀gbìnrin náà wọ́n pé pé ẹ̀jọ̀ sábà bí ọ̀nà tà ìdí الإنسان ممكن على رجع إلى رجع كيف إذا جاء من الفاتح أتبع بين أمي تعريف لكن فكي رسول ما هذا غادي كلمة أنا طبيعي قاول yẹn ti ti gbá àwọn ìṣẹ̀kùn bẹ̀ tó bá délé inú wọn káwọ́ ìgbé à àkókò ọmọpá àkókò àbọ̀mọpá. eléyìí báyìí ọjọ́ bó ti jẹ́ mbẹ́ o. So, Abu Hurairah radhiyallahu anhu wọ́n ṣe àmín nígbà yẹn wọ́n ṣe àmín ìtumọ̀ sí pé àmín yẹn àwọn sọ àwọn sọ wọ́ àmọ́ àwọn títí yẹn tuntun bá àwọn ẹ̀rí gbà àmọ́ ibo ni wọ́n ti rí wọn. bóyá àbọ̀ ọmọ ẹni bóyá ni ẹni tí wọn kápá tí àbá kú kàn kí ẹnu rẹ ní oṣù kù rẹ mo pípé lẹ́yìn tó wà lọ pé àwọn ọmọdé tó wà nígbà tá a máa ń lò sẹrí àná pé ìmáàmù ọsẹ àmì máàmù ọsẹ àmì àmàlẹ́kà náà ti máa ń ṣe àmì ẹnikẹ́ni náà ti ti sọnù. ومن وافق تأمينه تأمين الملائكة wọ́n fẹ́ràn lọ́kùnrin máa tọ́kọ̀ tẹ̀lé mi nígbà gbogbo ẹni yóò tí àmì rẹ̀ bá ti dídí pẹ̀lú àwọn láìka ọlọ́run ló ta foríjì tó ti sọ ẹ̀ṣẹ́ àmì tí màá gbọ́n fi bá tẹ̀ òṣìṣẹ́ni lọ́kùnjì ọgbẹ́ni pálágbá. غير المغضوب عليهم ولا الضالين. ọ̀ràwọ̀ ilé sàn àmọ́ ibi títí eléyìí ti wáyé. Ìgbà àmà ní kí lọ́dọ̀ ìmáà Malik fún àwọn àlùwáyà fún ìmáà. Kí ìmáà kò ní wí àmì bẹ́ẹ̀ ni má gbà. Ìwáyà mi táwọn alùmọ̀dẹ́ni yóò nínú àwọn ọmọ ìkí rẹ̀ gbà wọ́n. Mo ní kí ìmáà mọ̀ fẹ́ àmì ìmọ̀ jẹ́jẹ́.

ẹnjọ lórí agbóhùn asókè pẹ̀lú àmì gbogbo gbàtà máa ń tẹ̀ fún ìtàn ọmọ ọmọ ẹ gbogbo àtàwọn agbóhùn sókè láti dé fún ọmọ ọmọ ẹ làwọn rí but mind you kí ni bá ti ṣe wọn ní ìmọ̀ káàfẹ́ kó gbóhùn sókè rárá òtí máa ọ̀nà ẹ̀ ló jẹ́ lórí ẹ̀ kó gbóhùn sókè ló ti hàn táwọn tó wà lẹ́yìn lórí gbóhùn ẹ̀. ẹ̀wọ̀n kẹ́lẹ́ omi ti bá lẹ́yìn ìmáàmù gbèndú rẹ̀ máa láta. ó lè fi ọ̀gbọ́n tẹ́lẹ̀ lórí pé ìmáàmù yẹn lórí ti lọ fún ọ. ojú ẹsẹ̀ wọ̀ ọ́rùn ni ó wà lẹ́yìn ọlọ́ọ̀bù ẹlòmí tó àbùkátà kò gbóòsùkè lọ́dọ̀ imam malik nìkan olóòtú ẹgbẹ́ yìí náà máa gbóòsùkè ọ̀pọ̀ àṣẹfẹ́ gbóòsùkè torí làdé ti tọ́ka sí. imam nìkan yóò gbóòsùkè ló di wọn báwọn tó wà lẹ́yìn rẹ̀ bá ti rìn pọ̀tó. tọ́ ní gbogbo gbàtẹ́ lọ kí torí kalẹ̀ gbàtẹ́ ń gbórí sókè láti torí kalẹ̀ ọ̀gbọ́ọ̀bọ̀ ẹ̀kọ́ lórí ìjábọ̀ rẹ̀ ra mọ̀ sọ̀rọ̀ ó sì sọ pé èmi ni mo bìnrin ju ànábì jù láàrin sọ̀rọ̀ wà ìbáni máa ń sọ Allahu Akbar nínú pé mo fi ń jọ anábì náà ní kí n máa Allahu Akbar wí. ìdá Allahu Akbar Allahu Akbar kò ní túmọ̀ bó tilẹ̀ túmọ̀ sí pé Allahu Akbar máa ń kọ ọsọ kọ́lọ̀ ọba ló ṣe kí ni ló tóbi jù. yéèzì láwọn agbébọ̀ ẹni jẹ́ báyìí lọ́sẹ̀ náà nílùú kan. náà lọ́kàwé ọ. lélẹ́yìn ni àwọn àwọn eléyìí ẹ̀rọ pé wọ́n ní ìdíkẹ́ kọ́ọ̀lù àtẹ́sẹ̀ wọn. báwọn dáná àlejò iná ń dára sí lèsè ẹ̀yìn ọ̀dọ́. àwọn àjùbà wọ́n máa dára sí Allahu Akbar tiwájú ẹ̀rọ ọ̀tùbà ó sì ní. Ṣáàtì ètò ọmọ tọ́kì ọmọ tọ́kì ọmọ káàpù pé tí wọ́n fẹ́ pe káàpù ọmọ ń jáde jù. Wọ́n tún wọn tètè tí wọ́n tún yarí. Táwọn ọmọ káàpù kì í gan lọ ẹ káàpù. Wọ́n wá lọ mọ́ ọwọ́ àtùbà. Àtùbà báwo? ẹlòmíì ti ń dára sí irọ́ títí kò dé gbà lẹ́nu rẹ̀ mọ́. àwọn àlè máa ń mú mi náà irọ́ lásán torí pé gbogbo ẹ̀ka rẹ̀ mi tún wọnú ìṣesí. lẹ́wọ́n ti bá a owó náà ti wá. ẹ̀rọ tó gbogbo wa rí wọ́n ti di gbẹ́kọ́ àtẹ̀sẹ̀ wọn. ọwá sórí rẹ ọwá ni ẹ máa bọ̀ wá ní sàárà sàárà àbúrò ọwá ní títò rọgbẹkura ẹ ẹ ti sọ fún wa ẹ ẹ ti àgbàmọ lẹ́nu ẹ ti orí ṣe ńdọkà ó bá tún ká mẹ́yìn náà lẹ́nu ńdọkà kò rí kẹ ẹ pé ìlú máa wá fún mi ká lóka wá wú ẹnu ẹbí bùkátà kẹ wá wọn bá ẹ ẹgbẹ́ ló kọ́ ọmọ ẹgbẹ́ ní ayé balá pé balá ti sẹ́nu ìkàrà lójú tí ó sọ̀rọ̀ fún àti máa yá àti fọ́ọ̀mù tí ó máa ti ẹ̀rù míì nígbà tí bá kó fún bá ìyẹn tó gbà tó kí náà ń sọ lẹ́rọ lẹ́rọ ọmọ òkè mi tó kọ́ àmì mi. ìtura ti jọ náà ẹnu òun ò lẹ́nu sí ìfọ̀ àwọn ọ̀dọ́ gbogbo ìwé tó lẹ́nu. nígbà tí wọ́n bá kọ́ nípa rẹ̀. ìṣètò hàn máa rẹ̀ àtẹ̀lẹ́ ẹ́ nígbà tí àbá wa wá mọ̀ nípa ẹ̀sìn tí wá àti bọ́lọ̀ bá ti ṣe ń ṣe àti bọ́lọ̀ ṣe fẹ́ kan lábẹ́ mélòó la mọ̀ sí àgbà àti wàá fi rọ́bìṣì náà sẹ̀ ẹ̀yà rẹ̀ fàlàdì fàlàdì báwo. torí ìdí ẹlẹ́yìn ìlú rẹ̀ náà ni ìlànà àmọ́ àjùbà àtọ́kọ̀lọ́ àjùbà báwo. ìyá kí nìkan mọ̀ ń gbọ́dọ̀ àwọn kan máa ń sọ àjùbà àjùbà yẹn nítumọ̀ ẹ̀ ìdúdókòrò wa sọ̀rọ̀ ẹjọ àwọn tó mẹtọ àtúbà rẹ kí ni tìmọ rẹ gan tó àwọn ọmọ tó lọ sí. bẹ́ẹ̀ náà lábàá rẹ̀ àà ẹ̀dá arábí wo lọ́wọ́ àmì rẹ̀ ájí ni ni lábàá ní àti ń gbà kò lábàá wọ́n àmọ́ á jì ẹ̀rọ fẹ́ mẹ́rin olóòbẹ̀rẹ̀ sí ni fura pé yẹ àwọn èèyàn yìí èso lódò máa èso lódò máa ọ̀rọ̀ ń kí àkíyèsí tó pẹ̀lú pé ìlọsíwájú ọ̀gá àwọn èèyàn di ẹ̀sìn ọlọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ kò sì jẹ́ mẹ́rin ọlọ́ọ̀bù ẹ̀kọ́ lọ́rọ̀ sọ lẹ́yìn náà bó rírà tí wọ́n kúra ànífẹ́ èmi lẹ́ni tó kìrùn ju ànábì jù láàrin ẹnì kan ti já ń rọ. eléyìí túmọ̀ sí wípé a lè fi ọlọ́run búra lórí ìjọba wa lójú. yàtọ̀ sí bí yàrá ti máa ti láyè. ìjọba lójú o wọ́lá wọ́lá ìtọ́wọ́ ìtọ́mọdélà ìtọ́mọdélà sáà nìtúmọ̀ bẹ́ẹ̀ wọ̀ olùwọ̀lọ́ ọlọ́ ìtọ́mọdélà ìtọ́mọdélà ọ̀rọ̀ kéèké. ìtọ́mọdélà ìlàdí láàrin láàrin láàrin òṣèré òní parí wọn láì tẹ̀lé ọdún bílẹ̀. ẹlòmínú bíi láì lẹ́ni. ẹ̀sọ́ kí ni bíi láì lẹ́ni. ọkọ̀ ọlọ́ọ̀tún ṣe pé òṣìkò rẹ̀ ọlọ́ọ̀tún ṣe pé kí ni. yóò ti tún máa ń dáná ẹ̀mọ́ ọmọ òun ọkọ̀ láì láì lẹ́ni. ọkọ̀ wí kankan ó ń dára rẹ̀ jẹ lásán. tòbó tilẹ̀ ṣe pé bíi láì ti tiwájú àmọ́ àlẹ́dí àlẹ́dí kí ni. tó ilé ìjẹun tó ti jẹ mẹ ọ lè búra lórí tó bá tẹ lójú ètò tó máa sára rẹ jẹ. lẹ́yìn náà nínú àdéhùn mi tó ti tẹ̀lé bó o yẹra ọ̀rọ̀ bí wọ́n wà ní oní ìlà ọ̀rọ̀kùn mọ́ ìfàtẹ́hà ṣẹlẹ̀ fífàtẹ́ ọ̀rọ̀ òru bisimilá ìwàhánà wàhíì àti bisimilá ìfẹ̀lẹ́ ẹ̀yìn náà ẹ̀ḥdá àyàtẹ̀ hàn torí bisimilá ìfọ̀kàn nínú àwọn àyà àbájá. ọmọ ọwọ́ ụlọ àwọn náà gbé jáde nínú tíra wọn sùn. wọ́n sì rí pé ètò dọ́gba ni pé ọ̀rọ̀ àbò rẹ̀ rà ní kí sọ̀rọ̀ ànágbà Muhammad sallallahu alaihi ìyẹn ni pé àbá àti rà pé bísímìlá àyà nínú àti wà nípa ولكان رسول الله صلى الله عليه وسلم إذا قرب من قراءة من القرآن رفع صوته وقال آمين رواه الدار قطني وحسنة والحاكم قطني من يقول غير أن النبي صلى الله عليه وسلم عز يجوز بجماعة الفاتحة وعما نقول ما سوكي حكي سبعي وفوق على سندي أنا بما نقول ما سوكي شبا كما في فاتحة ما هو أصبحكني آمين فأني وفيت جيت وصمت على رجل lẹ́nu bá tún ṣe àmì ọdún àwọn òun wò pé ọjọ́ ọ̀pọ̀ tún náà yìí wọ́n tó wá gbọ́ yé àdéhùn wọn sọ náà fún wọn. mo rò pé wa lò wá wí ámì wà á ti ṣe kí ni wà á gbóhùn rẹ sókè nígbà nínú òun ló máa ń sì mí bíkọ́ wá sí áá sí áá yóò lọ kéèké irọ́ láì tó o bá yanu ìṣètò náà á ti yanu fífẹ́ góòlù. báwo ni ẹ lẹ́yìn? alẹ́ ìfura àwọn bọ́ọ̀lù àwọn akẹ́kọ̀ọ́ ìyá wèrè ń jò ní lórí títí. Gbogbo ọ̀bùrì ọ̀bùrì ọ̀bùrì àtọ̀ ìṣàrẹ̀ ìṣàrẹ̀ jọ̀mọ́. Ó ní àá bọ́ọ̀lù ní àtàgùn márùn-ún wọ́n tẹ̀sẹ̀ kàn ká àtàgùn márùn-ún dàgùn mẹ́ta. Mákìrìkù dàbáwọn ọ̀daràn. Rìṣáì dàbáwọn ọ̀daràn. Àbí wọ́n máa ń dìde di rẹ̀. Àwọn action kan lè tẹ̀lé láàárín lọ́mọ èèyàn máa pa ara rẹ̀ gbèsè ayé yóò kọ fún àwọn ẹgbẹ́ ayé náà nìyẹn ẹ kú sáyé báyìí. ilé ìyá fi hàn ẹ́ ìṣe tó wò bá lè yanu ṣe àmín ọ̀pọ̀lọpọ̀ wọn kò kó ṣe àmín olùṣẹ́ fà. ṣé máa ṣe ń fòfin aládùúgbò gbòòrò yóò ti yanu sáti bá ní ikú rẹ̀. ẹ̀rù tó máa ń yá òkú máa ń ẹgbẹ́ ọkọ̀ ọ̀pọ̀ omi ká àná ẹni tí yàn wọ́n lè àti ẹni tó lọ góò ẹnu ìwọ wọn yá jù ẹni tí ń góò máa fọ ọkọ ẹnu kò ní góò dáadáa kò tó góò àwọn òbí rẹ ìṣúra ètò wa fún ẹ láti sọ àmì ọ̀dà tó gbé lọ yà sí ilé ọ̀sán kọ́lọ̀ ní ọ̀gbìn dàgbìyà ní Sudan yẹ àwọn tíìmù méjì kan ìlà àti Madrid wọn gbá bọ́ọ̀lù àwọn ilé ìbọ́ọ̀lù wọn ti máa ti máa fa wàhálà rẹ ìdíkà ní ìjálù kíkà ní lọ tòló àwọn tó wọn sọkọ wọn wá jẹ ìlú wọn láti gbé wọn jẹ báyìí ó ó ti sùn bẹ́ẹ̀ wọn bá gbó láyé lórí lọ́lọ́ ìlà kílẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ sọ fọlọ́. Wọ́n ló bímọ tuntun ló lẹ́wà tí tóbi dé. كنا نشاهد مباراة كرة القدم بين الهلال والنبيل أو أو فوتبول ماتش كان الهلال والنبيل وقد مثل ذاك في الجزيرة الغرب bá bá rọ̀ mí á láti lọ sáré ni àwọn bọ́ọ̀lù láti lọ sáré tọ́lá ọ̀dà kọ́kọ́ sànù ọ̀kọ́jú káfíń lọ́sẹ̀ tí wọ́n dà ọ́ lórí ẹ̀ nígbà tí láti lè ṣe àánú ìgbàlú rẹ̀ ṣe ẹ̀ rẹ̀ ṣe àánú kò gbẹ ẹnu rẹ̀ sókè dáadáa ṣé lè jẹ́ ìta ìlọsí ni lè jẹ́ ìta ìlọsí ni. lórí àbúrò rẹ àbílẹ̀ owó rẹ ọ̀sẹ̀ tẹ̀lé òní àwọn náà tún bí adéte wá ilé mi fún jòlù jáde tó náà tún tọ́ka sí báyìí lọ́bí máa ti kí ni wọ́n máa ń gbó wọn sókè pẹ̀lú ẹ̀ẹ́dì tó ọ̀nà ọ̀nà ń bẹ̀ ẹ̀ẹ́dì náà ó gbọ́dọ̀ tó dára sí ọ̀sẹ̀ àwọn ọ̀nà tó dára sí epo fún wa ní àgbọ̀ yìí tó péye ní mẹ́rin ìwà tó fọ́nà wa lọ́wọ́ láti máa fi ní sáà gbọ́ yìí sí wa سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت

ti ṣe àwọn ìwé kan fún wa tó ṣe pé a pin àwọn tó ń pè láti wà pé láti fi orúkọ wa sílẹ̀ tí a bá dẹ̀ wo orí ìwé náà láti pé wọ́n categorize àwọn bí owó yẹn ṣe wà tó ṣe pé ètí a bá rí pé yóò lè rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ tí ọdún wáyé pé wọ́n ní pé fún ti hospital yẹn sáré pé olóṣooṣù ni afẹ́ máa dá hypolos afẹ́ máa dá fún pé kàtìgórí òun lẹ́ àǹfààní mọ́mú five hundred naira wá ní oṣooṣù kàtìgórí b òun mọ̀ fi eighty naira awa ní tí mo mú wá ní oṣooṣù kàtìgórí c òun lè mú naira awa so wáyé pé yìí wá so ibi táwa wá sí yẹn so yẹn náà ti ní every month á dẹ̀ wa náà yẹn láti mọ̀ so every month mọ̀ náà pé five hundred ní àwa lágbára nìyẹn pé bí ni wá yẹn tó anything tó bá ti above one thousand ni a lè mú wa lóṣù ìdáwọ́ dẹ̀ wo ìwé yẹn á rí pé àwọn kàdúgbò ẹ̀rọ á ní five hundred ní sọ. ìdáwọ́ wo ìwé yẹn á rí pé a tún ní àwọn a ní àwọn ọlọ́sọ̀ọ̀sẹ̀ ń bẹ̀ ní ìtòsí pé káwọn àtàwọn ẹ̀sìn bẹ́ẹ̀ alágbára títí oṣooṣù yẹn a rí pé níbi tẹ̀ yẹn category asf one hundred naira category bgs two hundred category three above four hundred naira so àwa tí èyí tí a bá rí pé ó rọ̀ wá lọ́rùn jù náà àwọn ọ̀nà méjì tí a kú bí. so àwọn tó ṣe pé àwa ní kápá ìtọ́sọ́nà àwọn èèyàn èyí tó bá rọ̀ wá lọ́rùn níbẹ̀ kábà ní pé àwa náà àgbẹ̀yìn níbi ètò yìí tí wọ́n ti ń pàṣẹ ní ẹ̀ka àti ìró kọ̀ọ̀kan tó kí á jẹ́ àkókò wáyé kálẹ̀ pọ̀ nọ́mbà àti ti àti àdẹ́gbà láti lè kàn láti wà. Allora, Allah, Allah, Allah, débẹ̀ látòkè àlẹ́. àwọn alábìlẹ̀ ìtàn àwọn ọmọ ìpè méjèèjì láhùrọ̀ ọ̀pọ̀ tẹ̀lé lọ́sọ̀rọ̀ bá ti gbọ́n tó lọ́mọ gbé lọ bá. Ìyẹn gbàgbé láti kẹ́ ọ̀ṣọ́ láti kẹ́ ìrìnà náà nínú ẹlẹ́kejì. Kí ni jẹ́ òkúta òkúta ẹ̀kọ́? Sẹ́yìn ti parí. Ha. الحارة حي على الصلاة حي حاء في اليد العربية بحاء حاء بسنجان وطاري اليد العربية بحاء حاء من بارا سرون حاء خاء إذا تدل so, uh, my African in rẹ̀ sọ pé hayya ala salat hayya ala salat hayya ala al tẹ̀lé ọ̀sẹ̀ ìwé ni lọ́dà tó eléyìí fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n wọ́n ti bèjì ẹ̀yin náà kàn án sọ di lukọ̀tẹ́ ló fún bèjì ọmọ tó kọ́ di lásà sẹ́ńtì kí ẹ̀jẹ̀ Yorùbá. ẹ ń tọ́ ní ìsìn ìgbà gbogbo abéèrè ń béèrè òní kìí ojú èyí wa ní ìsìn wà lẹ́yìn máa òkè àbọ̀ bá tẹ̀lé àwọn ìlọ ọdún sani sọ fún ẹbí tí wọ́n máa ké ní jẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa títí wọn ní ìmá wọn á wọn ní ìmá àwọn nígbà bí gbé لعلكم تقرؤون خلف إمامكم ليس كان كيولين الإمام قالوا حزبا يا رسول الله من كان لك يا نبي ولكن لا تفعل إلا بأم الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها هي سورة دورة ما في فاتحة نكتب يقول السنة هو أن تكفين وتوفي فاتحة àyẹ̀bí ọ̀wá bá wọn wí lórí bí wọ́n ti máa súré ké eléyìí fi hàn pé bàtí wọ́n bá lẹ́yìn náà máa súré ké ni ṣẹlẹ̀ máa alhamdulilayi kí wọ́n fi la ọ̀wọ́ náà lè wọ́ gbọ́dọ̀ àlẹ́yìn náà ké ké ni. gbogbo yìí wa àwọn ọba nẹ́ẹ̀kì ti wò lọ́wọ́ àbẹ̀yẹ̀ yọ. Ìbáwọ̀ àpèjúwe rẹ̀. sọ̀rọ̀ pé tí wọ́n náà pè ń bẹ àìsàn ti wà ń bẹ. ni wọ́n kà á yà yẹn ká gbọ́. náà. ẹ̀yìn ẹ̀kọ́ wọ̀ṣá wọ̀ṣẹ́mùtì wọ̀mùhà ẹ̀ wọ̀ṣẹ́mùtì tẹ̀sí ló lé mẹ́ẹ̀ sínú lé adìẹ ẹ̀ wọ̀ṣẹ́mùtì. kéèké nù. wọn ni wọn fi àwọn ẹsẹ wọn ni wọn fi ká àwọn ẹsẹ síkẹ ní wọn máa rùn ní wọn ní ká wọn rìn pápó ẹ wọn ní ká máa ti ẹbí wọn léèrè àkókò àwọn ẹsẹ ànábì bá tó lẹ́yìn náà tí instruction ìjọba ti ká kó gbà lẹ́sọ̀rọ̀ bá ẹ ọlọ́run sẹ́yìn lẹ́sọ̀rọ̀ ṣùgbọ́n àmọ́ kìí pé kí wọn náà wọn kó àkóso ẹyin ká ti tó ìfọ̀ bẹ́ẹ̀ sábà ìfọ̀ sábà láti ọ̀fẹ́ kí wọn ìfọ̀ dákẹ́kẹ́ púpọ̀ ẹnu rẹ̀ ọ̀run ìdúpọ̀ fẹ́ wọlé ọ̀fẹ́ gbẹ́nu náà wọlé ìdúpọ̀ jí láti ojú oorun ṣùgbọ́n dáhùn á fi ìpapò ti gàdẹ́tì ẹnu ká ẹni kó gbogbo bàtà bá ti yọ bàbá pápò ìwà ẹ̀ tí gbogbo nǹkan náà kọ́ ní ìtumọ̀ lọ́dún wànàfà ìtẹ́lómi fi ẹni pápó lórí rọ wọ́n ní kó orin pápó tó tó bẹ̀rẹ̀ ní ọ̀ àgbèsí ẹ lórí rọ ìjàpọ̀ ti di gbólú ti di ẹnu àná náà. Ẹlòmíràn wà wọlé báyìí ìyẹn bá wọn ní bóyá bí lákẹrẹ kì í ẹni tó lè fi ọkọ bá yẹn ìyẹn bá wọn bẹ̀rẹ̀ láti ìfọ ìgbàkà rẹ ẹni tí ẹni tó ń bá yẹn. ọkọ tó ti tẹlẹ ẹni tó ti tẹlẹ ẹni ó tẹlẹ níbo ló tẹlẹ níṣẹ ló tẹlẹ lẹ́yìn àti dá àwọn kẹyìn débi tó ti sú wa ẹni kan wà á fẹ́ fọnù kan tó àní ní ọrùn ọmọ àpẹjá tó béèrè ìjọ ní bẹ́ẹ̀ láìpẹ́ yìí. ẹni tó wọlé tó. mọ̀ ń bọ̀ ṣe sùúrù ẹ̀ka tó béèrè láìpẹ́ yìí súnà rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni láti tún sàlàyé pé ipò owó ni mo rẹ̀ wá lópin ìgbà sẹ́nu mi ọ̀la wa pọ̀ sàlàyé rẹ̀ sẹ́ni kẹ́ ọ̀ka wo máa sọ nítorí bẹ́ẹ̀ ti mẹ̀sì Islam fẹ̀ bẹ́ẹ̀ láti máa bèèrè nǹkan tuntun tuntun ẹ̀ sọ adolódo kẹ́yọ̀ kan ẹ̀jẹ̀ náà láwọn ti ti ti lópin kẹ́ni tó fún àná Allahu Akbar, Allahu Akbar.